ensure uh, an equitable distribution of the motorcycles all over the length and breadth of Yoruba land. And I can also assure you that it shall be built to uh, an equitable use and for a just cause. Ní abẹ́ àṣẹ Adanakakanfò ilẹ̀ Yorùbá jẹ́ ẹ̀dógún ìgbà Gani Abiodun Ìgbàdàn. Mo fẹ́ dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Yorùbá Rescue Fund àwọn Yorùbá tó wà lókè òkun pàápàá jùlọ fún ẹ̀bùn yìí ẹ̀bùn mọ́tòsáìkù tí wọ́n fi ta ẹgbẹ́ Ìlọrẹ ọjà people's congress OPC àfi dá yín lójú wípé Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá wọ́n á rí wípé ẹ̀bùn yìí ẹ̀bùn alùpùpù yìí mọ́tòsáìkù pé wọ́n pe káàkiri gbogbo ilẹ̀ Yorùbá iṣẹ́ tí fẹ́ kó ṣe òun ló ṣe ní agbára Ọlọ́run Ọlọ́run àbúṣe àpọ̀ ṣe.

kí n pé ẹkún rí lẹ́ẹ̀kan sí pé ẹ̀jẹ̀ wá fojú kan ìparíkà ilẹ̀ Yorùbá. rọba méjì mí bẹ́ẹ̀ tilẹ̀ fojú kan àgbàdo Yorùbá lásán ẹ ti sori rí o. àwọn side mirror. ẹ ti di olówó. ẹ ti di ọlọ́lá ẹ wá ti di ọlọ́lá látẹ̀yìn lọ àwọn side mirror ló wà ní. ẹ wà ní sí OPC aláṣọ púpọ̀ o wàhálà ìdààmú kò ní jẹ́ títí yín ẹ̀yin náà ẹ̀wọ́ ní ẹ̀wọ́ ní ilẹ̀ ẹ̀wọ́ ẹ̀wọ́ ní ilẹ̀ báyìí. ogun dẹ́rùbà tó máa dogun dandan kọ́ ni kó dogun o ìlú tí pínpín ẹ̀ máa ń dogun ni pé ilẹ̀ tílẹ̀ bá pawápọ̀ tá a bá fẹ́ ṣe àbáńdìrì wọ́dẹ ọlọ́run tẹ lọ́wọ́ map of nàìjíríà ọlọ́run ti pín nàìjíríà láti ilẹ̀ wá àsìkò ló kù ibi tí yorùbá bá ti ń lọ lèmi ń lọ gẹ́gẹ́ bí ààrẹ ọ̀nà kákàǹfò ilẹ̀ yorùbá nǹkan tí yorùbá bá ti náà fẹ́ èmi fẹ́ èmi kan fẹ́ Oòduà republic ṣùgbọ́n mo wà kẹ́ẹ̀fù pé níbo làwọn ọba wa ń lọ níbo làwọn olóṣèlú wa ń lọ níbo làwọn ọ̀jọ̀gbọ́n wa ń lọ kó máa di pé kán sọ pé ààrẹ ló fẹ́ kógun jà wọ́n o ṣùgbọ́n ibi tó dé yìí mo ti rí pé àwọn ọ̀jọ̀gbọ́n wa kan ti kí sí Oòduà republic I'm a man of the people and I will not work against the wish of the people mo oye Oyèbọ̀dé mo fẹ́ fún ẹ ní ẹ̀zámpù kan níjọ́ Saturday a ṣe international conference kan through Yorùbá One Voice láti gbàtà ti dẹ́gbẹ́ ẹlẹ́ ní July first international conference tá a máa ṣe rí nínú international conference yẹn àwa táwa ń bẹ̀ a ní one thousand lórí wẹ̀bínà yẹn bá a ṣe ń ṣe wẹ̀bínà yẹn lọ ninety nine percent àwọn tó wà ní international conference wọ́n dẹ̀ ń test lábẹ́lẹ̀ Odua Republic we won. We need Odua Republic. Odua Republic or nothing. Nígbà tá a máa sample opinion gbogbo àtàwọn ọ̀jọ̀gbọ́n àwọn àgbààgbà káàkiri orígun mẹ́rin àgbáyé a rí pé nǹkan tó ń fẹ́ Odua Republic ni. Ọba tó bá wà nílùú tí nǹkan táráàlú ẹ̀ bá fẹ́ tí ọba ìlú yẹn ò bá fẹ́ mo fi ń ṣe example ni o tọba ọ̀tá ìlú lọ́ba máa ń jẹ́ o ó dẹ̀ máa ń kógun dàlú ni o ọ̀jọ̀gbọ́n tó bá wà ń lù nǹkan táwọn aráàlú ẹ̀ bá fẹ́ tí ò bá fọwọ́ sí ó máa ń di ọ̀tá ìlú ni and eh, mo ṣe bẹ̀rẹ̀ ilé ayé mi ni mi ì ní jẹ́ kan nínú tó máa jẹ́ ọ̀tá ilẹ̀ Yorùbá mo ti rí gédégbé pẹ̀lú conference tá a ṣe níjọ́ Saturday yẹn pé nǹkan tí Yorùbá ń fẹ́ òun ni Republic tẹ́lẹ̀tẹ́lẹ̀ ayé fi option sí pé it's either Oòduà uh, it's either restructuring or Oòduà Republic bọ̀ tó bá dárúkọ restructuring wọn náà wọn ò fẹ́ gbọ́ o ààrẹ àwọn ò fẹ́ gbọ́ restructuring o Oòduà republic náà bẹ́ẹ̀ alára náà òun tẹ́lu wa máa bà mí ni wọ́n ní tẹ́lu bá ń bà yín ẹ̀rí o ẹ̀rù bọ́ ọmọ ọba lógun nígbà tí bá wá jẹ́ ààrẹ ọ̀nà kakanfò tó wá di pé bí Yorùbá ṣe máa bọ́ ní dáǹdè lẹ̀rù wa máa bà mí ẹ̀rù gbọ́dọ̀ bà mí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí nǹkan tí Yorùbá fẹ́ nìyẹn o tó bá sọ̀rọ̀ restructuring báyìí wọ́n á ní no no no no no no kì í wá ṣaráàlú òyìnbó nìkan o ní nàìjíríà gan bó ti sápò opinion àwọn èèyàn ọ̀rọ̀ pé ogun fẹ́ ṣẹlẹ̀ yẹn àwọn olóṣèlú kan fi ń dẹ́rù bàyàn ni kò sógun ní ṣe dandan ni kó gun ṣẹlẹ̀ àfẹn tó bá fẹ́ wá fogun dára ẹ̀ lókù ogun òdẹ̀ ń já ọmọ ọlọ́run a lè jókòó sórí tébù ká jọ sọ ní tùnúntùbí a dẹ̀ lè jọ máa ṣòwò papọ̀ pẹ̀lú àwọn tó wà ní ilà haúsá tá tá a bá jẹ́ nation kan náà kì í ṣe dandan ni kógun kò sí kọ́ta jọ́njà fúnra nǹkan tó bá tí nàìjíríà bá pèsè tó bá wà ní north kí north fi máa ṣọ́ra ajé wọn èyí tó bá wà lọ́dọ̀ wa kọ́ tí wọ́n ṣọ́ ká máa fi ṣọ́ra ajé wa èyí tó bá kù sí niger delta kọ́ máa fi ṣọ́ra ajé wọn kì í ṣọ̀rọ̀ ogun eh, èmi wà lára àwọn tó yìí ń sọ̀rọ̀ restructuring pé wẹ́ kàkà kí nàìjíríà pín ká sọ̀rọ̀ restructuring bọ́ tíbi táwọn yorùbá ti wá ọmọ yorùbá ti wá determine dé báyìí o èmi ò lè tako interest ilẹ̀ yorùbá o torí ẹni bá tako interest ilẹ̀ yorùbá ìtàn burúkú náà máa fi ń pa tó bá gbẹ̀yìn ayé ẹ̀ èmi mo sọ ń tí yorùbá bá ti rẹ́dì èmi náà ti rẹ́dì ó dà pé yorùbá ti rẹ́dì báyìí ó dẹ̀ wá wá géèjì àwọn tó tako Oòduà Republic within two weeks a rí attack tán fún wọn both in internet and the media àwa ni ó dà pé yorùbá ti rẹ́dì báyìí. so àwọn tó wà ní Oòduà Republic pọ̀ Sunday náà ń gbìyànjú tiẹ̀ ní olúkálùkù àgbìyànjú ẹnu ò tí ì kọ́ ẹnu máa kò tó wáyà tá a bá dé agbede méjì ṣé Oòduà Republic wá kàn jẹ́ ká kàn máa pariwo lórí social media ni ibo lẹ ti ṣẹ́ dé ṣé European Union ti gbà yín wọlé ni ṣé British eh, eh, British eh, Parliament ti gbà yín wọlé ni US Congress ti gbà yín wọlé ni United Nations ti gbà yín wọlé àwọn ọ̀jọ̀gbọ́n ló máa ṣiṣẹ́ yẹn kì í ṣe ọ̀rọ̀ social media àwọn ọ̀jọ̀gbọ́n kan intellectual battle ni it's not about uh, media hype on social media it's about intellectual battle strategy and task iṣẹ́ ọpọlọ ni àìjẹ́ bẹ́ẹ̀ tá a bá lọ jọ́sí ọ̀rọ̀ social media onífọ̀tmọ́tò tó kó ogun wọ̀lú ogun ajalu o ó gbọ́gbọ́n ó gbòye o